oníṣẹ́ àrà oníṣẹ́ ńlá oníṣẹ́ ìyanu ìmọ́lẹ̀ ayé ayérayé tó borí òkùnkùn gbogbo ìwọ ni ìmọ́lẹ̀ ìyè ìyè ń bẹ lọ́dọ̀ Jésù ọba mímọ́ òun nìkan ló ń ṣiṣẹ́ ìyanu ńlá títí láéláé láàánú rẹ̀ dúró o oníṣẹ́ ńlá oníṣẹ́ ìyanu oníṣẹ́ àrà nínà ọwọ́ rẹ ló fi ń múni láradá orúkọ ńlá rẹ ló fi ń ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu oníṣẹ́ ńlá o pẹ̀lú ọwọ́ agbára ńlá àwa ń ṣe ìjẹ́rìí àjíǹde rẹ oore ọ̀fẹ́ rẹ̀ sì wà lórí gbogbo ayé ọ̀rọ̀ ìyè rẹ̀ ó ń bẹ lórí wa oníṣẹ́ ńlá o ẹ wá wo ṣé olúwa tó ń ṣe ní ayé èyí lórin ìjẹ́rìí mi èyí lórin ìṣẹ́gun tí mo ń kọ lẹ́nu èmi ti wọnú ògo lọ mo rí ọwọ́ elédùmarè ọba oníṣẹ́ ńlá alágbára bíi àrá mà ti ṣe o oníṣẹ́ ìyanu gbogbo ògo ló yẹ lẹ́dùnmáre ọba mímọ́ gbogbo ọlá la fi fún ọba mímọ́ ọlọ́wọ́ agbára oníṣẹ́ àrà oníṣẹ́ ńlá oníṣẹ́ ìyanu.